رضي الله عنه أبو تي حسان ابن ثابت رضي الله عنه تجاكوي فالنبي صلى الله عليه وآله وسلم تنكوي نينو مسلسي النبي صلى الله عليه وآله وسلم ومن حسان يني بابا عبد الرحمن wọ́n kú síwájú kótó di ọdún ogójì lẹ́yìn hijra nabi sallallahu alayhi wa sallam ní ìgbà tí ali radiyallahu anhu tó wà ní khalifa ìgbà náà ni hasan ibn thabit radiyallahu anhu salaisi wọ́n tún sọ̀rọ̀ míì nípa àsìkò tí wọ́n kú. Hasan yìí ó jẹ́ ẹni tó máa ń kéwì fáànàbí sallallahu alaihi wa sallam tó bá sì ń kéwì yìí ó máa ń kéwì tiẹ̀ láti gbèjà ẹ̀sìn Islam ó máa ń kéwì láti gbèjà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ìdí ni wípé àárín àwọn ẹni tí anabi sallallahu alaihi wa sallam ti ń sẹ̀mí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ni wọ́n dá láhán púpọ̀ ntí lárúbáwá gba okùn àti àmì ẹ̀yẹ nínú rẹ̀ bí ọ̀rọ̀ sísọ kò sí wọ́n sì lè máa báyàn sọ̀rọ̀ kó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ látòkè délẹ̀ rẹ̀ ewì ni a sì mọ̀ wípé ewì tèdè lárúbáwá. ó yàtọ̀ sí ewì èdè yorùbá o ewì tí wọ́n kélé èdè lárúbá ó le gan ó ń bùkátà kọjá pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń fi ń kéwì yẹn ó wá lórí àwọn òṣùwọ̀n kan pàtó ni kọkàn ọmọ pọ̀ jù kọkàn sì má dín sí i débi pé ńgbà tí wọ́n máa ń kéwì gan wọ́n máa èyí tá a fi parí ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ irú rẹ̀ náà ni ó parí gbogbo ẹsẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ nínú ewì yẹn kò bá jẹ́ gbẹ̀rún tọ́ eléyìí ẹ jẹ́ bẹ́ẹ̀wì lárúbá àti sẹ́rí ìgbà táwọn kan bá wá bá anabi sallallahu alayhi wa sallam tó yẹ pé láti ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn títí dópin rẹ̀ ewì ni wọ́n ń ké anábì òsì mewì ké ọlọ́run ọba òfin kọ kò tiẹ̀ tọ́ sí kápò ní ọmọ akéwì wa ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin liyanzira man hayyan wa yahiqqa al-qawlu 'ala al-kafirin àfi ewì àfi kọ́ ànábì sallallahu alaihi wa sallam kò tiẹ̀ tọ́ sí kò tọ́ sí ká pé tani ń kéwì ànábì ni a a'udhu billahi kò tọ́ sí ànábì sallallahu alaihi wa sallam bó tilẹ̀ jẹ́ pé ànábì kì í kéwì ọlọ́run ọba òsì fi kọ́ ọ ṣe wìlà alukurani ti ń kà fún wa tùrọ̀ ló ti jẹ́ pé màtáwọn kẹfẹ́ rí fẹ́ẹ́ bẹnu àtẹ́lu alukur'an wọ́n rán àwọn èèyàn lóríṣiríṣi wọ́n tiẹ̀ lọ gbọ́ alukur'an lẹ́nu anabi sallallahu alayhi wa sallam káwọn fi mọ ipò táwọn ò tó sí ṣé wì ní àbí kìnnì gbogbo àwọn tá a rán wa conclusion kálukú náà ni pé káà kése wì àwọn mọ ìwé dójú àmì àwọn sì máa ké ṣùgbọ́n èyí tí ń ka èké ewì ṣùgbọ́n àkọléwì. kò sì tọ́sí kápò ńlọ ń kéwì kọ́tà kó pé bóyá ẹsẹ̀ ìwì kan ọ wà nínú ọ̀rọ̀ tá a máa ń sọ ètò ìsìnkú náà náà ó ṣeéṣe kó sọ ọ èyí tí ti kélé ó ṣeéṣe kó náà ha kó yẹ kó الذبياني تني على كل شيء ما على كل شيء ما خلا الله باطل وكل نعيم لا محالة زائل pé gbogbo nǹkan mi tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ìbàjẹ́ ni. gbogbo nǹkan mi tó bá ti yàtọ̀ sọ́lọ̀ irọ́ ni bákan náà gbogbo ìdẹ̀ra tó gbogbo ìdẹ̀ra yòówù a lè wà nù rẹ̀ láyé ń bí kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀tàn jọ kan sànàbí sọlá àṣìlẹ máa ń fi ṣàpèjúwe pé òótọ́ ni nínú àwọn ewì tí wọ́n sọ rí eléyìí tó tọ́ sòṣùgbọ́n ànábì wa kì í kéwì kápẹ́ ewì tá ànábì ké ní fúnra ara rẹ̀ o ṣùgbọ́n ṣeéṣe o pé kí ànábì sọlá àṣìlẹ ń sọ̀rọ̀ kan ṣùgbọ́n àwọn tó ń kọ ìtàn àwọn lè gbé sórí òṣùwọ̀n kó de wì ṣùgbọ́n kì í ṣe wì lànàbì pa gẹ́gẹ́ bá nàbì ṣe sọ nígbà tí wọ́n ń jagun Hunain nígbà tí wọ́n ń jagun Hunain tí gbogbo èèyàn túlẹ̀ torí pé òǹkà wọn pọ̀njọ́ yẹn ó twelve thousand wọ́n wá ń sọ pé lan nughlaba al-yawma min qillah ọ̀tá ò lè rí wa gbèsè lónìí ìgbà tí èkúkú ṣe pé àpọ̀ àwọn wò pé twelve thousand àwọn ò pé bẹ́ẹ̀ rí lójú ogun kan rí torí rẹ̀ ọ̀tá kan tí ó borí wa lónìí kò sí nítorí pé àkéré ní òǹkà ṣùgbọ́n àwọn wò kàn ti pọ̀ tó kò tọ́ta lè fa wọn ṣe ìgbà tí wọ́n dojú ogun wọn bá pé òǹkà àwọn ọ̀tá jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àwọn sì jẹ́ ẹgbẹ̀rún méjìlá yẹni pé àwọn mùsùlùmí fẹ́ wọ́n fẹ́ mọ ní ìpín kan nínú mẹ́wàá àwọn ọ̀tá kálukú túlẹ̀ gbàtà rí i pé àwọn ọ̀tá yìí ti ṣe pọ̀ tó torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam nìkan ló dúró lójú ogun anabi wa sọ pé ananabi yolal kadhib anabnu abdul muttalib ọ̀rọ̀ la nábì sọ ṣùgbọ́n nígbà táwọn òpìtá fẹ́ kọ́ wọn gé e, ó ṣe dédé ewì. ana nabiyyu lal kadhib ana ibnu abdil muttalib but ana nabiyyu lal kadhib ana ibnu abdil muttalib ọ̀rọ̀ lásán la nábì sọ ṣùgbọ́n àwọn gbé e sí orí ibi ewì anábì wò kéwì. níbẹ̀ bàtà nípa nàbì sallallahu alaihi wasallam dúró gbogbo èèyàn yòókù náà ń sá padà bọ̀ ibẹ̀ ni Imam Malik ti mú òfin kan wípé tí òǹkà àwọn ọmọ ogun mùsùlùmí bá fi lè tó twelve thousand kò sí bí òǹkà àwọn ọ̀tá ti ṣe lè pọ̀ tó tọ́tọ́ pé kí wọ́n sá sẹ́mi kó fi ọlọ́run ní pé two to one tẹ́lẹ̀ ten to one ọlọ́run dín kó di two to one ilé tó túmọ̀ sí pé tọ́ta bá jẹ́ two thousand táwọn bá ju one thousand lọ àgbọ̀dọ̀ sá ṣùgbọ́n ti ogun Hunain yìí àwọn fukaha al-Malikiyya àwọn fi sẹ̀rí lórí pé n tó bá fi lè mú àwọn ọmọ ogun mùsùlùmí pọ̀ tó twelve thousand àwọn ọmọ ogun kèfèrí ó bá millions ẹ̀ gbọ́dọ̀ sá nítorí pé njọ́ yẹn wọ́n bá wọn wí lórí sísá tí wọ́n sá lórí sísá tí wọ́n sá sòtòrí tó bá yẹ pé excuse bá ń bẹ ńgbà tó lọ́n ti ní two to one ah twelve thousand to hundred thousand Say two to one ó ti ju two to one lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n bá wọn wí. tọ́ níbi Hassan ibn Thabit nígbà tí Lárúbáwá dé tí máa ń sọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ tí ń kó dálẹ̀ láwọn ọ̀rọ̀ tó yí àwọn ọ̀rọ̀ tó nípa àwọn gbólóhùn tó jẹ́ pé yes ànábìyèsí sàkéwì ẹ sì dì mú irú ọ̀rọ̀ táwọn èèyàn bá ń bá èèyàn sọ irú rẹ̀ lálẹ́ fífèsì tọrọ wá fi lè lapa lára wọn àmọ́ tó bá pẹ́ àwọn ń kéwì ẹ̀yin wá ń dáhùn pẹ̀lú èdè lásán kò ní lapa lára wọn lọ títí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ewì ló lè jẹ́ ká kéwì ọgbọ́pọ̀ sọ̀rọ̀ tí wọ́n ti wá dé ó lè má jẹ́ pé ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ gangan la kéwì o wọ́n máa kéwì lẹ́yìn wọ́n ní ká kéwì àwọn kọ́kọ́ palẹ̀ mọ́ fáwọn náà wọ́n mọ̀ pé àwọn àwọn èsì ẹni tí ẹnìkan lè fọwọ́ rọ sẹ́yìn torí pé táwọn jogún lọ́rọ̀ tó máa kéwì dálẹ̀ lọ ẹ̀yin náà ẹgbẹ́ ẹni tó mọ̀rọ̀ sọ jáde nù yín kọ́ wa sọ ewì tí ó sì ké kí pé ó sọ pé àwọn agbọ́rọ̀ ẹnu yín afẹ́ mọ̀ bá nàbì ni wọ́n bí sá nàbì ẹ̀ àsìfẹ́ wò bó bá kú tọ́lọ̀ bá sọ ká gba islam kékeré islam wo wọ́n fẹ́ gbà tẹ́lẹ̀ náà nítorí gbà wọ́n wá àṣàṣàn òní wípé wọ́n fẹ́ kan nàbì sallallahu alaihi wasallam lábùkù wípé kí ni orùpọ̀ jámá ibo lo orùpọ̀ ti dé tí ọ̀rọ̀ à àwọn borí rẹ̀ gbàtàn bá wá kéwì dálẹ̀ dáadáa báwọn anabi sallallahu alaihi wasallam yóò aṣọ fún yóò aṣọ fún Hasan pé dìde kó dá wọn lóhùn dìde kó dá wọn lóhùn ayyadaka Allahu bi ruhil qudus ọlọ́run ọba òfin malayika Jibril ṣàtìlẹ́yìn fún ọ báyìí ni Hasan bin Thabit yóò bẹ̀rẹ̀ sí ní kéwì irú ètò wọn mú wa bí orí wazunu tó wà orí òṣùwọ̀n tó wà lónà òfìfèsì ní ọmọ kó fún wọn gbígbóná gbígbóná ní tí wọ́n wá sọ ní fáàrí wípé ńbo ni wọ́n wà àwọn Muhammadu níjọ́ táwọn bàbá wa tí wọ́n jẹ àwọn èèyàn báyìí lógun tó ṣe wípé gbogbo wọn pátá kò sí èyí tí ò forí balẹ̀ níwájú àwọn baba ńlá wa níbo ni wọ́n wà ń jọba yìí àwa tó ṣe pé àwa ni kinní kan torí wa làpáta ṣe sọ̀rọ̀ àwa tó ṣe pé torí wa ń sẹ́mọ̀ ṣe dún àwa tó ṣe pé wọ́n sá máa pera wọn ní tí wọ́n jẹ́ Hasan bin Thabit nígbà tó ń bá dìde tí ó bá sọ̀rọ̀ yóò bá kàn wọ́n lábùkù pé kí n lè já mọ́ ẹ̀yin tó ti kọ́ àwọn bàbá yín wọn ò já mọ́ kankan àwọn bàbá ahun ló bí yín ẹni tí bàbá ahun sì bí kílò náà jẹ ahun àwọn bàbá yín àwọn ojo àwọn ojo burúkú tó ṣe pé bóbìnrin bá dún kòkò mọ́ wọn lásán wọn lè ti yàgbé ara so gbogbo eléyìí wọn fi kọ́kọ́ mọ́ wọn ara wọn so yóò tún á padà wá yin anabi sallallahu alayhi pé ẹ̀mẹ́ni tí ń jẹ́ muhammadu ni ẹ mọṣẹ́ tó lọ́n fi rán ni alukur'ani ni alukur'ani tó kí tó máa sọ̀kalẹ̀ sórí àpáta àpáta ó wò wómúwómú kí ló ṣe ń tọkàn tì yín yìí awò sọ gbogbo orú nǹkan báwọn nígbà tó bá kó fún wọn tó yáàbù wọn wọn kọ́kọ́ rí i pé àwọn ò lọ́rọ̀ ń bẹ̀ mọ́ ṣègbà yẹn lànàbí wa bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ Hassan bin Thabit báyìí ọ̀sẹ̀ mi láyé jahiliya síwájú kí Islam ò tó dé ẹ̀mí rẹ̀ sì tún gùn di ìgbà tí islam bẹ̀rẹ̀ iná la sọ pọ́ sẹ̀mí di khilafa ali ibn abi talib radiyallahu anhu ní ọdún ọdún ogójì lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam ọ̀nbẹ nù àwọn tọ́lọ̀ ọba fún lẹ́mí gúngùn tí wọ́n sì lo ẹ̀mí wọn dáadáa. hasan yìí báyìí òun ló gba ni wọ́n ń sọ nípa rẹ̀ fún wa ń bì a sì ti mọ̀ ó ti pọ́pùlà tí wọ́n ti sọ pé Hassan ibn Thabit gbogbo èèyàn sọ pé òun ni sha'irun nabi sallallahu alayhi wa sallam akéwì fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ jíjẹ́ tí Hassan jẹ́ akéwì fanabi sallallahu alayhi wa sallam ẹ̀rí ń bẹ́ńbẹ́ nípa pé kò burú kéèyàn náà ní akéwì lópin ìgbà tó bá ṣe é pé èèyàn ń ṣiṣẹ́ fún ẹ̀sìn ọlọ́run ọba èèyàn sì wà láàrin àwọn èèyàn tó ṣe é pé ewì náà ni wọ́n gbọ́ yé ewì ló lè bá wọn sọ̀rọ̀ tó rí wọn èsì kò sí tó burú kéèyàn náà lákéwì ó sì tún tọ́ka sí pé akéwì kíkéwì kò sí tó burú ńbẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé ewì tí wọ́n ń ké yẹn ọ̀rọ̀ òdodo ló ṣàkójọpọ̀ rẹ̀ sínú kò lọ́rọ̀ sọkúsọ nínú kò sì ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá bínú sínú ọ̀rọ̀ ẹbọ ò sí nínú ẹ̀ pọ́fẹ́ ó ṣe pé ńgbà tí wọ́n bá ń ké wọ́n máa ké lórí tóun tí ń fi hàn pé orí òṣùwọ̀n kan la gbélé tó sùnwọ̀n yín bá sì ti fọ́ tóun tá a gbélé náà kọ́ yọ dàrú tó sùnwọ̀n yín bá ti fọ́ tóun tá a gbélé náà dàrú torí de eléyìí báyìí a rí i pé. bíbẹ lórí tóònù rẹ yẹn lópin ìgbà tó bá yẹ pé àwọn májẹ̀mú tá a wí yẹn pé sára rẹ òdodo ló wà nù rẹ̀ kò sí rọ́ nítorí pé inú tọ́lọ́ bá fi ròyìn àwọn akéwì wọn náà ni pé àwọn tó ṣìnà ló máa ń tẹ̀lé wọn gbogbo tí ó sì kàn wọn ni àyàfà àwọn olùgbàgbọ́ òdodo nù wọn. eléyìí túmọ̀ sí pé ewì tọrọ tó kó sínú bá jẹ́ òdodo tí ò jẹ́rọ tí èsì ìsìpá kéwì ń sọ pé òun ṣe tí ò ṣe tí ò sì máa pera rẹ̀ ní tí ò já mọ́ tí ò sì máa fánra rẹ̀ tí ò sì máa polongo òṣèbọ sọ́lọ̀ tí ò sì máa bẹnu àtẹ́lù ẹ̀sìn ọlọ́run àbọ́lọ̀ ń gangan fúnra ara rẹ̀ àbí nǹkan kan nínú ẹ̀sìn Islam kò sí ní tó burú mẹ́ẹ̀ kódà kó ṣe pé wọ́n ń ké lórí ohùn èyí tí ń tọ́ka sí wípé wọ́n mọ lórí òṣùwọ̀n kan bí wọn náà tó ṣe há tí wọn náà máa ń ké lórí ohùn yẹn kò sí tó burú mbẹ. تبارك ذي الأولى والكبرياء تفرد بالجلال وبالبقاء وسوى الموت بين الخلق طرا فكلهم رهائن للفناء اريبي تلاكو كوكواري كيلو همزه اليك جنو كواري كيلو همزه تبارك ذو العلا والكبرياء تفرد بالجلال وبالبقاء وسوى الموت بين الخلق طرا فكلهم رهائن للفناء so kò ká bẹ́ẹ̀ kò túmọ̀ sí pọ̀ nkọrin nítorí túmọ̀ sí ni pé kí ni òun kéwì lópin ìgbà tí ìtumọ̀ tó kó sínú bá ti dá kò sí tó burú mẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé wìí náà wọ́n ń ké àwọn ọ̀rọ̀ tó sì wà ń bẹ̀ dá ìtumọ̀ àwọn á dá kò sí ṣẹbọ sọ́lọ̀ ọba nínú ẹ̀ ṣùgbọ́n wọ́n ń lùlù sí wọ́n ń lu bàndéèrì wọ́n ń fọn fèrè wọ́n ń lu jazz ṣẹ̀kẹ̀rẹ̀ àti agogo gbogbo wọn náà tẹ̀lé a'udhu billah ó ti yí padà lábẹ́ òfin nìyẹn ó di al-ghina ó ti di al-ghina ó di music nìyẹn àlẹ́tùn lẹ́hù àwọn nǹkan erékeré tó kúnyún ìlú fèrè ṣẹ̀kẹ̀rẹ̀ agogo ó ti sọ di kíni alghina ó di haram nínú òfin Ọlọ́run ó di haram nínú òfin Ọlọ́run lórí de eléyìí báyìí ọlọ́ni wa minan nasi man yashri lahwal hadithi liyudilla an sabilillah ó ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí máa ń fowó wọn ra ọ̀rọ̀ ẹ̀fẹ̀ music abdullahi bin masoud tún fọlọ́n búra lé lórí bẹ́ẹ̀ ni ibn abbas pé music lọ́lọ́n sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ tí wọ́n máa fowó wọn ra ọ̀rọ̀ ẹ̀fẹ̀ nítorí kí wọ́n lè bá ṣì àwọn èèyàn lọ́nà kúrò lójú ọ̀nà ọlọ́ bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wa sallam wípé yọ bẹ nínú àlùmọ́ àwọn hadith tí قوم يحلون al والحرير. wal-harir àwọn kan bọ̀ nínú ìjọ àwọn tó ṣe pé aṣọ harir wọ́n sọ dẹ̀ tọ́ bákan náà zina ṣíṣe wọ́n sọ dẹ̀ tọ́ bákan náà orin gbígbọ́ wọ́n sọ dẹ̀ tọ́ wọ́n sọ dì ó túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kí ni ìdájọ́ rẹ̀ haram alhamdulilayi àwọn tíra pọ̀ rẹ́gẹ́dẹ́ táwọn olùmọ̀ọ́sẹ̀ àti àwọn ẹ̀rí rẹpẹtẹ tí wọ́n kó jọ nínú wọn láti sàmì sí bó ti ṣe jẹ́ pé èèwọ̀ ní kíni music nínú àwọn tó kọrú ìwé bẹ́ẹ̀ oní alimam ibn al-qayyim rahimahullahu ta'ala tíra rẹ̀ ó tóbi ó sì súnmọ́ ó lé lọ́gọ́rùn pages tí ó lé lọ́gọ́rùn méjì gan níbi tí wọ́n ti kó àwọn ẹ̀rí jọ lóríṣiríṣi nípa bó ti ṣe jẹ́ ìwọ̀ ó sì ń bẹ nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn tí wọ́n ní mísíkì halal ni gẹ́gẹ́ alimam Ibn Hazm rahimahullah ṣùgbọ́n gbogbo tí Ibn Hazm fi sẹ̀rí kò sẹ́rí mbẹ́ nípa àti ṣe mísíkì lẹ́tọ̀ torí de ilé ìwọ tí wọn náà wá ń hó sẹ́nu lónìí tó ń sọ fáwọn èèyàn pé after all after all gbàǹdírì wọn fi wá pàdé ànábì náà by the time tánábì ń wọ Medina bọ̀ so báwo lẹ ṣe wá lè sọ pé music ọ̀dà wọ́n ti legalize ẹ̀ látijọ́ yẹn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tá ń legalize illegal ni kò jẹ́ yọ lẹ́yìn náà hadha halalun wa hadha haram kò sí fún yẹn kan àfọlọ́n àfifá nàbì sallallahu alayhi wa sallam nítòfin bá sì tọ́ka sí pé haram ni ṣé bàbá ńlá ẹnìkan lè sọ di halal kò sí torí délé ká lọ sọ́ra wa gidigidi o agbọ́pẹ́ lẹ́nu ọjọ́ méjì kan bẹ̀ ẹnìkan kan wọ́n lọ ha láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé ẹ̀tọ́ ni ká gbọ́ music kí ló burú nú ẹ̀ kí ni òṣèkí ní ká kó ń kí ó mọ́rkàz abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n nígbà tó wá pé mọ́ríkàzì wa ni kíni kí la fẹ́ fi sí tó ń tanra rẹ jẹ́ olódo because òfin ọlọ́run èfi ṣeré lẹ́yìn náà wọ́n fi bàndírì pàdé ànábì níbo níbo wọ́n ti fi bàndírì pàdé ẹ̀ pé kíni pé kíni kan tó lá àlùbọ́dúró àlẹ́ iná bẹ́ẹ̀ iná gbọ́ rí adúpẹ́ fọlọ́npẹ́ ẹ̀ gbọ́ rí ẹ̀ torí tó bá pẹ́ ẹ gbọ́ rí ni àbá máa bọ́rọ̀ lọ́nbẹ̀ àmẹ́ ẹ̀ gbọ́ rí adúpẹ́ fọlọ́. <laughs> wọ́n láwọn tún wọlé alákòlá ha wọ́n ṣe kọ sínú àwọn tíra síra nù àwọn tíra síra kan wọ́n kọ síbẹ̀ bẹ́ẹ̀ pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ wọ Mẹdínà wọ́n fi lu bàndírí pàdé ẹ̀ wọ́n pè lu yẹn lédè lárúbáwá ní kíni dof pé náà fi á pàdé rẹ̀ wọ́n ń lò obìnrin ń ẹgbà wa tó mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ bàtà ṣe dìrasa hadithiya fún gbogbo rọ nǹkan irọ́ lásán ni àbí òye wa irọ́ lásán ni ṣé lẹ́yìn ẹja bó ṣe jẹ́ ṣùgbọ́n ìlú tí wọ́n ní káwọn obìnrin ó lù tó jẹ́ ìlú sakara yẹn tẹ́ ń pè ń bàǹdìrì yẹn ìní ìgbà tí wọ́n máa ń ṣègbéyàwó ìsìláàmù ò bínú sí káwọn obìnrin kí wọ́n lu irú ìlú yẹn nígbà tí wọ́n máa ń ṣègbéyàwó obìnrin nífa wọ́n máa lù láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn kì í ṣe pé ọkùnrin ọlọ gbé tí sára lẹ̀kùn pé kí ni wọ́n ń kí wí kí ni wọ́n ń sọ abẹ́dẹ̀ láàrin àwọn obìnrin síra wọn. ọ̀nà under condition kọjá pé ńgbà tí wọ́n ń lu ìlú sákàrà yẹn wọn ò sì máa fẹnu wa rọ́ọ̀fù wọ́n máa kọrin fúnra wọn àmọ́ wọn ò ní sọ̀sọ̀kùsọ̀ wọn à ní sọ̀sọ̀kùsọ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàpèjúwe níta nàbì sallallahu alaihi wasallam ní kí wọ́n máa wí níjọ́ tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń gbéyàwó kan lọ lé ọkọ. wípé ataynakum ataynakum àwa abayín àwa abayín tí ó bá sì ti gbéyàwó yìí àbá ti wá abayín so something like that kí ló burú mbẹ kì í ṣe sister night o because sister night pẹ̀lú àlàyé ẹ̀yin náà lẹ ṣe òtúrọ̀ àwò tiẹ̀ máa ti ń jẹ́bẹ̀ láyé wa ẹ̀yin náà lẹni kíní kan jẹ́ sister night so pẹ̀lú àwọn àlàyé tẹ wá sọ nípa tí máa ṣẹlẹ̀ lálẹ́ ọ́ a'udhu billah àfi tí ẹ bá tún á chẹ́ǹjì rẹ̀ táwọn nǹkan tó wà nù rẹ̀ bá pààrọ̀ tọ́ li kulli hadithatin hadith gbogbo ìṣẹ̀lẹ̀ wà lọ́rọ̀ tiẹ̀ yóò lófin tiẹ̀ tó yàtọ̀ ọjọ́ ìbùsùn ń Hasan bin Thabit radiyallahu anhu ó jẹ́ ẹni tí máa kéwì fanabi sallallahu alayhi wa sallam anabi ti wá kú Hasan sì ń bẹ láyé ńgbà tó di ayé Umar radiyallahu anhu ẹ̀yin sì ti ma Umar radiyallahu anhu kí wọ́n rọ alẹ́ díẹ̀ àwọn wọn ò gbàgbẹ́rẹ́ tí nǹkan bá gba kéèyàn yín pin kìí pẹ́ tí wọ́n fi yín pin torí pé wọ́n yẹn fẹ́ gba tí ò sí láyè. lọ́jọ́ kan mẹ́sẹ̀ rí Hasan bin Thabit nù tó ń kéwì nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam ẹ má gbàgbé pé báàbù tá a wà ó ní í ṣe pẹ̀lú kíni almasajid àwọn mọ́ṣáláṣí àwọn àdájọ́ tó rọ̀ mọ́ mọ́ṣáláṣí. wọ́n bá pé Hasan irú alimam Eh, Zarkashi rahimahullah ta ikpo kọ tírà kan níbẹ̀rẹ̀ ntọ́jẹ́mọ́ mọ́sálásí alọ́kọ tírà tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ mọ́sálásí kí la pè náà rí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́. wọ́n ní kó dá orúkọ yẹn wọ́n fọ́n tíkẹ́ẹ̀tì níbà wí àkàmù kínní ẹ̀rí nǹkan mẹ́wọ́n ní àkàmù sáájì àkàmù sáájì naam naam àwọn kan sá ń wá gbogbo gbà kí wọ́n á ní ìyàtọ̀ yín pẹ̀lú ẹni tó dé nìsín àkàmù sáájì kọ. إعلام الساجد بأحكام المساجد إعلام الساجد بأحكام المساجد so tíra yẹn wọ́n specially láti sọ àwọn òfin ṣẹ̀rí àtọ́jẹ mọ́ mọ́sálásí ó sì tóbi ó tóbi ju tíra wa yìí lọ إعلام الساجد بأحكام المساجد.